Power off. Power on. Bluetooth mode. Paired. cisza. kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ mo kí yín o mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé ẹ kú ojúmọ́ ẹ kásán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbikíbi tí ẹ ti ń wò wá àyíkáyè tí ẹ bá wà àkíyan ọmọlúkà lórúkọ mi màá <clears throat> kàn sáré ní ká wá ṣe broadcasting eléyìí kó tó di pé because bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí à ń lọ sí ìlú kan Hello? Hold Uh-huh. Hello, sọ̀rọ̀. À ń lọ sí ìlú kan. So, a dẹ̀ fẹ́ lọ ṣe awareness níbẹ̀. Kì í dẹ̀ ń ṣe pé ká débẹ̀ ká ṣèpàdé nìkan bí rálì náà la fẹ́ ṣe ń bẹ̀. À ń tẹ̀síwájú kí ọlọ́run kó ṣíwájú wa kó kẹ́yìn wa. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ lórúkọ mi lẹ́ẹ̀kan sí ní Ondo State ní ọjọ́ sátọ̀dé yìí a ti pinnu pé a máa ṣe ìwọ́de àgbàyanu ńlá kan ìwọ́de tó máa milẹ̀ tìtìtì bíi tó máa milẹ̀ ju irú èyí tí a tiẹ̀ ṣe nìbàdàn ṣebí one hundred groups ló gádà sí ìbàdàn tó ṣe rálì ti ìbàdàn èyí tá a fẹ́ ṣe londo state one hundred and fifty groups ló papọ̀ tó fẹ́ ṣe ṣùgbọ́n eh, àwọn tó jẹ́ olórí fún wa a wà nínú ìpàdé lánàá wọ́n wá ní àwọn tó fẹ́ ṣe pé ó yẹ ká fúnra wa ní bíi ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta síra kó tó di pa lè ṣe rally so that gbogbo àwọn ẹgbẹ́ tá à ń dárúkọ wọ̀nyí ní gbogbo ilẹ̀ Yorùbá wọn á lè máa péjú pésẹ̀ síbi tá a bá ti fẹ́ ṣe rally yẹn gbogbo ilẹ̀ Yorùbá pátá ládẹ̀ ti máa every state náà ti fẹ́ ṣe é so ìyẹn ló wá mú kí wọ́n reach conclusion lánàá pé ká sún rally wa yẹn síwájú adẹjọ ríṣì conclusion pé gbàwó ó ti pẹ́ ó ti ṣe wọn ok ẹ jẹ́ ká fi sí on the twenty two àwọn Abẹ́òkúta Ògùn state wọ́n máa ṣe tiwọn ní May first gbogbo wa là ń lọ gbogbo wa la máa péjú pésẹ̀ síbẹ̀ on the first náà máa ṣe ní Abẹ́òkúta gbogbo wa là ń lọ bẹ̀ so tí Ondo state di May twenty two so ẹ̀yin tí ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ pé Saturday la fẹ́ ṣe é àti sun kọ́lọ́n kó mú ọjọ́rú fún gbogbo wa ó di may twenty two tí a máa ṣe londo state ṣùgbọ́n ní abẹ́òkúta o yẹn ogun state a máa darí sí ogun state ogun state máa gbàlejò gbogbo gúrùpù pátápátá ní may first may first ní ogun state máa gba àlejò wa so gbogbo group ló dẹ̀ ń lọ bẹ̀ gbogbo wa pátápátá là ń lọ so kọ́lọ́n kó jẹ́ kí a ju ọjọ́ náà lọ ẹ ṣe n tí a sáré tí àwa fi tó yín létí nìyẹn ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé mo ń bọ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àtúpalẹ̀ n tó ń jáde láti ìlú Èkó nìkan tí àwa ọmọ Yorùbá ò dẹ̀ mọ̀ sí tí ìyà dẹ̀ ń jẹ àwa ọmọ Yorùbá nǹkan kan tiẹ̀ tún wá wà ńlẹ̀ báyìí tán ṣẹ̀ tún gbéṣe lẹ́kọ̀ọ́ yẹn tó jẹ́ pé tí àbájájá òmìnira yìí kò sí ọjọ́ tá a lè rí jà mọ́ a ti di ẹrú pátápátá gbogbo evidence a ti wọ inú kùnkùndùn ibẹ̀ lọ a ti mú àwọn evidence yẹn jáde ó kàn ṣe mí bẹ́ẹ̀ ni pé mi ò rí kíní settings mi mi ò rí ṣe débi pé bóyá mo lè gbéyàn wá mo sì ń gbìyànjú àti wo ẹni tó máa bá mi ṣe so that wọ́n á lè máa lè máa gbé ẹni tí mo fẹ́ lò máa gbé wá á wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí máa wò lẹ́gbẹ̀ẹ́ kan èmi á máa wà lẹ́gbẹ̀ẹ́ kejì àá jọjọ máa sọ̀rọ̀ màá máa béèrè ọ̀rọ̀ yóò máa gbọ́ yàtọ̀ sí ti bá kàn pé lórí kọ́ nìkan lẹ́lẹ̀ fi máa gbọ́ ẹ̀ lè rí fọ́tò wọn àfi ti bá ṣe fídíò so iṣẹ́ ń bọ̀ a ti wọbẹ̀ a ti mú òótọ́ ọ̀rọ̀ jáde àtàwọn tó jẹ́ directors o àtàwọn tó ń control owó ibẹ̀ o àti eléyìí tán ti ṣe tán o àti eléyìí tán ń ṣe lọ́wọ́ o gbogbo ẹ̀ làṣírí yẹn ti wà lọ́wọ́ wa pátá mo fẹ́ tẹ́lẹ̀ mo sọ pé tá a bá parí rally tá a fẹ́ ṣe lóńdó sí pa máa continue ṣùgbọ́n àṣe rally mọ́ sí ẹ bẹ̀rẹ̀ sí ní gbúrò mi lágbára ọlọ́run láti tí a bá bẹ̀rẹ̀ lọ́la ẹ máa gbúrò mi lágbára ọlọ́run máa bẹ̀rẹ̀ sí ní tún fún yín ẹ̀yin ọmọ yín ẹni tó bá lọ́kàn ni o torí míì nínú yín máa gbọ́ tó máa bú sẹ́kún ni ìmíì máa gbọ́ àwọn àṣírí wọ̀nyí á bú sẹ́kún pé ẹ́ ìyá jẹ Yorùbá lótìtọ́ ẹni tó bá lọ́kàn ni kó wá gbọ́ ohun tí mo fẹ́ sọ evidence correct and genuine evidence tí n bá sọ tán màá tún tó bá lò nídìí ẹ màá fọwọ́dù ẹ sí ẹ wàá tún rí hmm. màá fọwọ́dù ẹ sí ẹ provided tá bá trust yẹ pé kò ní bọ́ síbi tí ò yẹ kó bọ́ sí àfún ẹ wàá wò ó ṣùgbọ́n eh, dandan bọ́fẹ́ bọ́kọ̀ a máa jà àjà yìí a máa jìjà a máa gbára wa a dẹ̀ máa bọ́ nínú oko ẹrú tá wà lágbára ọlọ́run kò sí ọmọ yorùbá tó yẹ kó jìyà àwọn ọmọ Dubai ń gbádùn ní yùnyùnyùn bí èèrà inú ṣúgà wọ́n ń gbádùn ní ní gbogbo gbà kí ni wọ́n ní tí àwa ò ní ìyẹn kọ́ la wá sọ a ṣe ń tẹ̀síwájú ìrìn mọ́tò ti páàkì síbi tó ti fẹ́ kó wa bẹ́ẹ̀ yẹn à ń lọ sí ìlú kan lọ́wọ́lọ́wọ́ tá a bá débẹ̀ ẹ rí wa máa ṣe live broadcast wa ń bẹ̀ tẹ́ máa rí gbogbo ohun tá a bá ṣe níbẹ̀ lógo ọlọ́run ẹjọ́ ìwà ó pẹ́ wájú títí aago mẹ́wàá ságo mọ́kànlá ó yẹ ká débẹ̀ ẹ rí wa wò bí ìran ọmọlúkà lórúkọ tí mò ń do oòdua nation forward ever no going back ẹ ṣé god bless you.